os outros que ganharam dentro Memória como passadeiro, para a terra e tornada de luz, ele usou a cana, a oração, وبذلك الإنصاف على الإسلام يوم أعمال هذه الجلسة حتى وإن وإن اشترى سررت اليوم بما قرأته أمر شديد من إنتاج كبير في جلسة بدأت منذ ستة سنوات وختمت أمس أو يوم أمس وجلسة جلسة الله الدكتور دكتور شاب رجل رجل نعم كلام أنا يجمع خير يروى يروى الكتاب منذ ستة سنين وأكثر من أمس وختم بخلاف مسك أو مسك وسررت بكثير أنه السفر ينتهي بمشيئة الله في وقت لكن كيف تفعلون ممن يحب ممن بدا أمره المجلس وخصص معه نفس المجلس فكتابه الى نسيتم وهناك يسلك في عن ذلك فيما نشره أنه نسل يرى في الأولى الطلاب من أعمال هذه المجالس لا يعلم مدى جهلهم بما يلفتون من إعراضهم من في المجالس أبدا ترى في الختمة عندما ناشد أبيات شكلية فتشتها لكل واحد رزقه منا ذلك رزقه الصحيح القصيرة من الإيمان كلمة إلى البيان والتوكيل والتكليم والتوجيه فأراد الله سبحانه وتعالى يعيننا في هذه الآية حتى نأتينا يؤمن بدينه ويقوم بكتابه بالقسط ويكون ذلك ايضا اسكا انه ولي ذلك أبو الله بل بركات الإخوان نبينا محمد صلى الله عليه ini ada alihi wasallam uh, ni anaye wasi waonekane pada subhana kusoma kama sasa kishuluna kutema mwetu wasi tukati basi bila kipatajeni Thank you. ọ̀rọ̀ àwọn àti ọ̀rọ̀ ọlọ́wọ́ ìbẹ̀rẹ̀. Ìgbìmọ̀ ọmọ ìwé wa láàájú wa ní pípé ní ìsìnkárí yóò àwọn ọmọ ìlú tó bá wà pé ní ìfẹ́ bí yóò kó àwọn bàbá tí wọ́n wá tọ́ka sí. Bí wọ́n sọ pé wọ́n parí rẹ̀ mo wí pé gbogbo àwọn ní ìlú àwọn kánò ti ti máa ní ìkùsí àríyá ọ̀pá ilẹ̀ ní àtàkì wọn tààrà táàpẹ̀ níbi ọgbọ́n lọ sọ́jú. Ó wí pé kùsí àríyá ìwọ kánò ti ti máa kùsí àríyá ti gbà tó máa dé. Kùsí àríyá ti gbà lẹ́yìn tó máa dé. Ó ń bí sí ìdúgbò ìdẹ́gbẹ́ láti fi kú. Gbogbo wa ṣe tó wà ní fọ́dí kánò tó wájú àti àwọn èèyàn wà máa ń fi púpọ̀ láti Jigawa wọ́n mọ̀ bọ̀ láti Kaduna wọ́n mọ̀ bọ̀ láti ṣe wọ́n bọ̀ láti àwọn kódà náà wá láti Sokoto pé téèyàn bá rí yàn bẹ́ẹ̀ ìgbàgbé àṣẹ. àwọn tá a sọ ìgbàfà lẹ́yìn òrẹ́dẹ́ tá a fi ń lọ́sí bọ́ọ̀lù ti lẹ́sìn tó wọ́n ní kò wá sí ẹni náà ẹ mọ̀ pé èyí lẹ́nu ló ní ẹ̀rọ ọgbọ́n ọgbọ́n ẹ̀rọ ẹwọ gan àbí tó sì lè dọ̀rọ̀ bà láti jẹ́ iná ó níbi tó mọ̀ ní inú mi ní ọ̀pọ̀lá àkọ́kọ́ òjò wà mẹ́rin yìí torí pé nínú àwọn tó bá wà ní pé àwọn ṣùgbọ́n aláwọ̀ àkàrà àwọn kéékèèké àárín wa ló tó bá dẹ̀ tó bá dẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ tó ọba níwájú pé tó lè dà nílà pé authority gbọdọ̀ wà ọlọ́ọ̀dì dání ṣe mistake ṣùgbọ́n ẹ̀yin náà ń wo láwùjọ lóòótọ́ ìwọ náà ti dá tíráàkà mo náà máa bẹ nìkan. ìdíkà ló wà wọn ní àbá ìdíkè ló àbá kiri kan dáadáa ẹlòmùtòkò yìí wọ́n ti wọ́n ti rí kódà ẹlòmí ló máa ń gbé náà kódà yọ̀rọ̀ sùn. so kódà ṣe kódà ṣe báyìí ìwọ sì wọ́n sì ní àìtó táìmù táìmù àti ẹ̀kọ́ wa. oníkóró wọn bá ọ̀rọ̀ ti níjọ́ mi ọ̀nà àǹfààní tí bẹ́ẹ̀ lọ́nà táwọn ẹ̀kọ́ Wọ́n náà náà ní olùgbọ́ Ìdá bá tẹ́ra wà ní lẹ́yìn akẹ́kọ̀ọ́ pé oníjẹ̀dọ́ ní ọfẹ́ ààrẹ fẹ́ bẹ̀rẹ̀. So, alhamdulillah, Allah kò sára fún ọ. Adé ibi tí wọ́n ń sọ lórí gbogbo ọ̀kan ó ní pé àníyàn ọlọ́run àlẹ́yìn wa alihi wa sallam tó bá sujud abẹ́ ọ̀kọ́nà kansu apá àwọn àdáríṣẹ́ tàbí ìlànà هاي قالت يلا عائشه رضي الله عنها كان رسول الله صلى الله عليه وسلم يقول من قوله من مسروره سبحانك اللهم ربنا وبحمدك اللهم وبحمدك ولكن كان إليه كل من دعوة في شكل أبي منطقكم ولا تسكيبوا الإيمان أي لم يعلم كان يقول بات أن القدس لا صوره النصر قد جرب صوره النصر قال صوره الدائره لا تتبادر بكلمه شيء سبحان ربي العظيم حتى سبحان ربي الاعلى يريد سجود لا يعلم به سبحان الله يعني سبحان اللهم ربنا وبحمدك اللهم روايه كده سبحان الله وبحمده الله اكبر او آية سورة نصر والله ما سبب الحمد لله يلقي أبو الإنسان صلى الله عليه وسلم فأرض رسول الله لكن الاختلاف الاختلاف سبح الحمد رب العالمين سبحان الله سبح بحمد ربك واستغفره سبحانك wọ́n jọ bí pé ọlọ́run alábí oníga fi amúrù sí níbi tó fẹ́ dàbí gẹ́gẹ́ ní amúrù but nígbà tá òun fi amúrù sí mi ó já mọ̀ pé ìjọta bá fẹ́ torí pé àpọ́lù ta àwọn ń bẹ̀ ọ̀dá nìkan ní subhana rabbiyal azim wọ́n tàbí wọ́n fẹ́ wí lọ́nà míì bá ní bí tàbí sọ sí ilé ẹ̀dá wí wọ́n sọ pé ní kọ́ àbí ìgbòho ní ẹ̀mà ṣe yóò ti yàtọ̀ sí téèyàn kan ò bá sọ ọ́ dẹ̀sẹ̀ tó bá wá wí lẹ́ẹ̀kan tí èyí ṣe kó sọ ọ́ ní gbẹdẹdẹ bí wọ́n ti máa ṣe nì kò ní sí láìda torí pé ìmọ̀ ṣe tàmíìt nínú ọ̀run ìtẹ̀sígbà tó wọ́n nípa kílẹ̀ rí wọ́n ní iná hábì ìsọ̀dá ìwé tẹ̀sígbà ń gé o. لا تصلح فيها شيء او لا يصلح فيها شيء من كلام وسيون داخل من صلي متوي ينصدر ويصلي له هيا في جينو العشرية وتخميد وقراءة القرآن بعوز الجين تصليح عن ابي تصليح يملك مطلق الامر تصليح تحديدنا الامر المطلق توافينا وقراءه العشرين والقران الامر المطلق توافينا غير عقيم سبحانك اللهم وبحمدك وبرضه هنا أنا بالمكة قرآن القراءة الركوع والسجود هذه القرآن بالركوع والسجود kẹ́kọ̀ọ́ láàrin àti fìrìn ìgbọ́n èyí máa ń ọkùnrin ilé láti inú sí yàgò sí ẹ̀fọ́ ìlànà náà wọlé ṣùgbọ́n tó lọ sí ìgbà àti wájà èdè ra ilé ẹgbẹ́ wọn dáadáa ó sì máa ń fi àdàmú ní kí ọmọ wọn fún níbi ìlú ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ ìlú àwọn fèrè lábẹ́ bọ́ wa nígbà tá a máa ń gbà sí ìwòsí yọ adé ilé ẹgbẹ́ sọ pé ọmọ mi pé ìyẹn lánàá náà months ó fẹ́ sọ fún wa pé ẹni tó bá jáde lẹ́nu ẹ̀ tí èyí tó sọ ọ́ ní gbogbo ọmọ ọmọ ṣe yọ ọmọ àwọn fi áàpù sí lọ́nà àkùnrin pẹ̀sà láàmùdé ìgbàgbọ́ ìsáàmù kejì kejì lọ́nà àbá ti fẹ́ ṣe ọmọ yìí láfẹ́ ṣe ti ta àbúrò yìí àná ẹ̀kejì ìwọ́n yẹn wọ́n wọ́n ní sùkánà àbùsí torí àsọ̀rọ̀ náà lọ wípé ìgbàgbọ́ sùkánà rọ̀bíyẹn rọ́bà náà ṣùgbọ́n tó bá lọ́wọ́ ìfìbọn yẹn ló gbé ha ní ìwà méjì ó máa ń jẹ́ ìfọkànsí nǹkan bí irun ti lè ìgbẹ̀jọ̀rọ̀ gbogbo ìròyìn ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó bá ti ń gbé tó fẹ́ ṣe wàá nípa àfihàn ìpamọ́ gidi o ó máa ń lọ ìpè wọn lẹ́nu àìsàn máa ń wà nígbà wọn láti ilé àwọn kọ̀tẹ́rì ní ìsúná àwọn ìsúná àkàrà tí mo tẹ̀ ní èdè tó bá wọ́n ilé kan tí èdè kan ní ẹ̀dẹ́gbọ́n ti máa ṣe ìṣẹ̀dá ó ń sún láṣẹ tàbí nínú àwọn شو بكره انا مقاطع سبحانك اللهم وبحمدك اللهم اكتب لي مباشرات حكم في لا يعني مفاجات كل بيت مرقنا ọ̀rọ̀ tó wá ti jẹ́ tààbù ní àpò ìkànnì ní gbogbo àṣepọ̀ pé àwọn tó dùn ìtì التي لا أصل فيها اللهم ربنا شيء لا تكون شيء إلا شوف منه يجب أن يكون من طريق صبر أيعجبك تسبيح وتحليل منون مخرجا موزون فوق صدوره بجمعه يجري ربنا لك الحمد ربنا ولك الحمد رواية غنية يقول قلنا لو قلت ماذا قال المصريون لما الامر التوحيد تحميد علم الامر التوحيد وقراءة القران الامر مطلق غير عقلي سبحانه يعني كلام ربنا اللهم ربنا ولك الحمد ربنا لك الحمد ربنا ولك الحمد اللهم tangan wala kang hak. You know, yung may kaya ka dati kasawa na ni hak ka. Bubuo pa ni may. Kaya mo, yung si kaya niya sa lina an kaya ang bubuo ni Wes o sa Ah, di ka po tayo kung kuwas. Sumaji hanawawang iman nila. Nani, at if you're in it. Ito ko natin si Maafas ni Ibe, kaya si Karen और सिलम तो जो रहा हूँ वो देखो जान दूसरी ṣùgbà torí àwọn ìjọra púpọ̀ ẹ̀rẹ́ kí ṣùgbà àti kíní nínú tẹ̀sí sílẹ̀ sí súnmọ́ láwọn ní púpọ̀ ó gbèsè kò fẹ́ kà tí ẹ̀ bá ti ń ka yọ̀ ọ̀tọ̀ sí i torí pé ọba ọkọ̀ sí bá ọ ti ń lọ ọkọ̀ ìjà lọ ní ẹni kan kẹ́kẹ́ ẹ̀yẹ ti wọ́n cuma kalau di sini kalau di mana Allahumma ẹ bá máa rìn wáyà kejì mẹ́ta ó ní ó ti nígbà tó bá kó ní máa yọ fún àìsàn tó wá fẹ́ jọra wọn ní ìyá àwọn ọlọ́fẹ́ wọn bẹ̀ wọ́n bẹ̀ bí sọ. tí ẹ bá ń ronú àgbẹ̀ ẹ̀ tajà yóò dà ọ̀pọ̀lọ òkú ìdúróṣù ìdúróṣù bí kílẹ̀ bẹ̀rẹ̀ jẹ́sí. jáde lẹ́yìn tí wọ́n kó jẹ́ ní ìwáyà kó máa ronú kó jà kan bọ̀. sọ àǹfààní lè ní kí àwọn òwe jẹ sí tí mo fẹ́ ṣe yìí lọ́wọ́ abẹ́sàmì rẹ̀ ó wá lọ́dẹ jì mẹ́ta ọ̀rẹ́ ó fún bèbè ọ̀tá rẹ̀ ṣe. so ìjọba ìjọba ìjọba bá dé ilé ẹjọ́ kí ní ti máa ń dàrú lójú kí ló ní kúránì ẹ̀rọ bá kárẹ̀ yóò náà ti tàbí ọ̀nà wá sí sí èkejì àgbèsò orí ilé tí kúránì sí èkejì bàjẹ́ èkejì lẹ́yọ̀ wáyé ní wọ́n bá tẹ̀lé sùhánà bí sùhánà tẹ̀ bá fara parí. lọ́dọ̀ ọ̀gbẹ́ni kódà ní kírísẹ̀ gan ló ti àgbàdàn ẹ́ ṣùgbọ́n tẹ́lẹ̀ kan bá this getting was there. I think we saw that too. No, I see trust. Kò sọ yẹn. Ìyá mi kọ́nà méje mi. Ṣé ẹ lè fi ọmọ àti ìgbà ìgbà wọlé ká ní ìwà mi? Ó máa ń yẹ tó dá máa ń gbé kéwì sí ọmọ ní ìwọ ni. Ṣé ẹ fọkàn sí ìwọ̀n? Wọ́tọ̀ wọ́tọ̀ wá gbé dá sí ìmọ̀ ní ọ̀dọ̀ wọn ní ìjọ ìgbà kánú. Huu uende kwa juu. Kera ben koma. To na kuma ni jasa kubu tisa. Bo ba ko ko so dare. Ko pe ko ko do ti te ka ni ba re. Wa de ko ma ma. Ai no ka wa ko ti wa. Ko to ka ni se ni ni. Ni se ma. Ba ka mi ti. Ka wa ha. Ba ni. أعطنا قول الفصاحة والجد والبيع سبوح رؤوس رب الملائكة شوف هذا المصطفى سبحانك اللهم وبحمدك كما أعطاني أما روايات كما صوت ربنا تسيب عن رواية سبحانك اللهم ربنا وبحمدك اللهم àtúndì ṣùgbọ́n mo fẹ́ fi ọ̀pá náà sí báyìí wọ́n fẹ́ di ọ̀rọ̀ tí wọ́n tó wọ́n fẹ́ di ọ̀pá ní ṣé ìjì nìkan wọ́n lè mọ̀ sí. eléyìí sì ọ̀tọ̀ àyèjìgbà àrùnkù wà ní ìgbà tuntun nígbà wọn ní òkùnkùn àlédédé ohun kan láwọn ohun ìgbéjà tó wọn ló fa kóṣù tó wọn ní ìgbé nígbà tó gẹ́gẹ́ bí ọmọ ìlànà ẹkẹlẹ àbí ìlànà wọn ẹkẹlẹ àti wí sàlùmọ ọmọ àbí riwaya tó fi ọmọ ọmọ bíbí wọn ní ìyọlẹ kan tó bíbí ní ṣe ọkàn dáwọ tó wọn. Ẹni máa jẹ́ yẹn fọ́kàn sí. അവന്റെ الله سبحانه وتعالى ربنا ولك الحمد. قل من قل متى ربنا لك الحمد ربنا ولك الحمد الله ربنا سبحانك اللهم اللهم يوم طويل بك بحمدك يعطيك كي اللهم تولد ولد بما تطور يا الله ربنا سبحانك تهدو بما تطور يا الله ربنا ولك بارنا أدوبة فوانك منسي يبقى صبحنا وسبحوا أسماءك يا ربنا من لا يا ربنا اللهم كريم شوف يعني ترى ترى قال إذا كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حينه وكان يكبر يبشر كله تربع عليك يلا الدوار منه واضح كلهم يعني بينما بيت الإحرام الله سبحانه يأتي لتواجه حديث مسيء صلاته àdéhìí àbúrò ní Kùránì wọ́n tó mẹ́yìn àti àwọn oríṣiríṣi ìsọ́nù. يكبر حين يقوم ثم يتبمر يكبر حين يرى ọ̀rẹ́ wà very important àti júwe ẹ̀kọ́ ọ̀nà mẹ́ta ṣàlàyé ọgbà ṣe tẹ̀gbìrì. nígbà tó bá kó bí márùn-ún mẹ́fà tó tún wọ́n mẹ́jọ ra wọn àwọn mẹ́fẹ̀ẹ́ tí a bá lò ó kàdà fún mi yóò gbà fún the transmission generators. tí mo ò ní máa mú fíkẹ́ ń gbèrè wáyà kó máa rówó wáyà kan bọ̀ fọba tí ń lò yọ̀dà rẹ̀ ìdá mìíràn ó ti ń da ìyàwó fún mẹ̀kẹ́bí ó ti ń da ìyàwó káàdì ọ̀nà mẹ́ta la wọ́n gbà gbé ìwọ̀ olórí fẹ́ ṣe ó wá lọ́dọ̀ méjì mẹ́ta ọkùnrin ó fún ọwọ́ mi ní ọ̀rẹ́ ṣe iṣẹ́ mi. Tẹ̀kílì ní sísọ̀ jáde. Káàdì máa fẹ́ kó tó bá fẹ́ gbórí kúrò lórí ìjọ tẹ́lẹ̀ kan bá gbé ní ìpínlẹ̀ ìjọ kí ni ti máa wọ̀ ní ní ìgbà tó ní kílódé gbogbo ara ní ẹ̀yọ́ kíkà ní ọ̀nà ẹ̀tì ní ọ̀nà one sixty ní ọ̀ṣẹ̀ tó fi sọ yọ̀ sí ewa pé kì í ṣe bàtà bá tó wọlé kú ìjà àti oṣù orí tí kò ráàlì bá gé ẹlẹ́yọ̀ kẹ́lẹ́bí ẹlẹ́yọ̀ kẹ́lẹ́bí ìwádìí ti bá wà lọ́wọ́ ẹ̀ẹ́dọ́ọ̀lù su material hecho de y tenga derivada de nación. ¿eh? Otherwise, one could totally go long. Because in the increased technology, if they at least where one البراء البراء عازل عازل الباب فقال لم يعطي وضحا يكون رأس Irú nǹkan báyẹn ní fẹ́ràn láyé láti tara láyé ìgbà tí a máa ń gbé náà rọ̀ fún wa ìsìn àlọ́ sọ̀rọ̀ sájẹ̀dẹ̀. Tàbá ní ilé ìmọ̀ bí sí káwọn pàdé níjọba wọ́n tó bára sí owó mọ́tò tó ní ọ̀nà orí bíjọ́ ìdàgbà wá ìhà wọ́n fi ọ́n dẹ́kun wá tí ó bẹ̀rẹ̀ òun ìrè tí ó bẹ̀rẹ̀ tẹ̀ ele é uma só da pandemia, mas assumir. Ele chegar ao furo em galera, os outros dependem. Vicente Pires hizo utilizar de todo el mundo. Usted puede tomar su mano, su mano, y dar por la que vi al mundo. Esto ha sido todo el ciudadano. Fin de la acción de la electricidad. Solo ولكن يثمر للطول بالأرض أم تكليم يعني رأى أتوي سبحانه أصلا على مثلا ربنا الله أكبر بإيشان يوكو قولوا اسمه هو الله أكبر أتوي ومن فضل هذا لا ṣùgbọ́n ìfowópamọ́ lójú ló sọ hínà ọ̀hún lè papọ̀ lójú àná ọ̀ọ́ tí máa ń yí hínà ẹ̀ wọ́n pè kì í ṣe kó ti bẹ̀rẹ̀ bí kò ló ń ṣùgbọ́n ọ̀nà kò ló sọ́n kì í ṣe kó wàá ti lórí ìlú yìí tán kó tó ṣe bí ní kó tó rí. ó lè tẹ̀sí ọ̀gbìn ní wàá ti bẹ̀ tán hínà ẹ̀ wọ́n pè.

أوفاك الحظ يا ربنا أما بشأنك وكرمك نحمدك يا ربنا نعم. اللهم كريم يعني يلقي حين يركع ثم يقول سمع الله لمن حمد حين يرفع صوته إذا كان يقول يطوي إنه سمع الله لمن حمد ثم يقول وهو قائم ثم تبددون من تمرضات ربنا ولم إذا نصلي يقول مثلا يا رجوع دي سمع الله حين سمع الله لمن عمل قواعد ربنا ولك الحمد gbà ẹni bá fà sí ọ̀pẹ nígbà tí a bá gbogbo tó sọ pé sẹ́ni àwọn olú ìmọ̀ ní àmì jẹ́ ó ti wá jù ó ti tó lọ́wọ́ àwọn fẹ́ wọ̀. ẹlẹ́ẹ̀kejì ní ìyá bá dìde náà wọ́n á ní sẹ́ni ní àwọn ọ̀gbìn ìlú àmì ẹni yóò ti wọ̀rọ̀ yóò wọ̀ pẹ̀lú orí kí ni wọ̀ pẹ̀lú orí àwọn àgbàdo sẹ́ni como que não conseguiu todo todo o power de تسبيح ما وبهذا شيء على المسبوق في صلاته المسبوق الذي له الطهارة تام بالمبرد بس بس في كل ما تيجي أما سلسل ما تتوحد وهذا يبلغ bí àṣẹ ń bá wọn wá ní orí orí ìgbọ́n bíi nàìjíríà nàìjíríà àti nàìjíríà ní so, sọ ìyẹn wá wọ mọ́ṣáláṣí ìmáàmù tí sọ ọ̀ṣọ́kọ́ ní orí ariwo ti dìde kò sí kí n ṣe báyìí bí mo ti ṣe ìwọ́de lọ́rùn tọ́lẹ́ yóò bọ́ọ̀lù tí wọ́n ṣe máa máa ń gbà nínú ọ̀wá ti rí máa ń ṣe yìí lè kò tí ì sọ sẹ́yìn seorang baru torí ìgbà tí òun ló ṣe pé ìmọ̀ wa nígbà tí wọ́n bá dìde lórí ikú ikú tí máa sọ̀rọ̀ pé sẹ́rí àwọn ọmọ ìgbà tí wọ́n gbogbo àwọn àti sábà ẹni tí ń sáré mọ̀tọ́ ìforí balẹ̀ tó bá ti kọ́ sẹ́míà lẹ́yìn tí lọ́wọ́ wọ́n á tó bá nǹkan mọ́ sọ́gbà mọ́sáàpù mi náà ẹ̀mọ̀ tí mo mọ́sáàpù tó yẹ kí tó yẹ káyọ̀ kí n máa pọ̀ lọ́dún sọ pé ọpọlọ fẹ́ gbà ọlọ́run tí wọ́n gbà ètò wọn ti bá bí mo kí ètò wọn ti bá ọba báyìí tó tó yẹ ẹ̀dá aṣọ. sẹ́mi àwọn àdúrà ẹ̀yìn náà ẹgbẹ́ bá náà fi ṣe olóògbé wa yẹ́n bá ti bọ̀ kí láǹfààní ta sọ pé ìyẹn bá àbíkọ̀ bá ẹni tó bá máa mú kọ̀rọ̀ bá máa mú lórí ìyàwó ìwọ́n tó padà bá máa mú lórí ibẹ̀ kò pa ní tí mo sọ yẹn òun ni kó máa pa lórí ayáyí àwọn ṣàdábíà àwọn ṣàdábíà àwọn gbà pé ṣẹṣẹ torí ẹ̀rí ni wọ́n wá o àwa ń gbé àgbà náà ti máa yẹ ìdó orin ti rà àtọ̀ ọ̀gá ìbọn fẹ́ sọ bá wọn kan sọ bẹ́ẹ̀ àwọn ànábìlà pẹ̀lú pé tí wọ́n ń wá sábìyàn pẹ̀lú rúkúrú kan tí wọ́n wá sábìyàn pẹ̀lú rúkúrú kan ìbò àrùn ẹ̀rí wọn ni pé dandan ní káka fátì àgbè tí ẹ bá wá lórí o rí sọ́kùsàn ìpèsè ọ̀la lọ rúkú ìwọ́sìn dé orí rẹ̀ ìwọ́n ní dandan ló ń ka fátíà rẹ̀ bí tó ń ka fátíà rẹ̀ tó ti parí ìmáàmù ṣe kéré oorun ó kú wọn ní kò sí problem tó bá ti ka fátíà rẹ̀ tó ń kéré oorun tó bá tó wá ní kúkú tí màá ń bọ́ tó wọlé sáà máa tẹ̀lé lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ tààsì ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ a ní tí ó lè fi mí òun dá sọ kódà náà fún àwọn tí bẹ láyé sí ìlú ṣàn gẹ́gẹ́ iṣẹ́ àṣẹlá ìṣúwẹ́ ilé àwọn tẹ́lẹ̀ ẹ̀ mo ti sọ pé kó ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ mú ẹ̀ rí ẹ̀ ọgbọ́dọ̀ mú pé kódà wọn tún dáwọ́ àpá ìdí kó owó ni pé tí máa sàábà ti kiri kódà àwọn sàábà wọn máa ń ìbájú pé táwọn bá bá ìgbèdè bá wù lórí òkú àwọn ọ̀bárùn-ún

Thank you. sọ fún mi bẹ́ẹ̀ gan pé nípa ti àdéhùn ẹ̀ka wọ́ọ̀kan wọ́ọ̀kan ti kó lọ sí ọ̀tí pípé ìgbé àdéhùn ẹ̀ka wọ́ọ̀kan wọ́ọ̀kan ọ̀wọ́ ti rí pé ẹni tí ó mọ ìwáyà tó ẹni tó mọ bí a méjì àbí ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀. So, torí pé tánàbí bá mú tó wọ bẹ́ẹ̀ ni ayò ló wà ní táìpẹ́ mú kó wọ ẹ̀kọ́ tó wà ní ìlera òun ti pé àwọn àgábítà náà yóò kàn sílẹ̀ kó rí bọ́ọ̀tù rẹ̀ nínú sí wọn. Ebi àdìsí wáyé ní ọjọ́ láti láyé. Àwọn sọ̀rọ̀ tó wọ́n ní gbọ́dọ̀ àwọn sọ̀rọ̀ ọ̀dọ́ nítorí wọn bá tún ṣe nínú aṣọ ọkọ ọmọ aṣọ bá gbọ́dọ̀ sí inú tuntun kí àwọn ọmọ ti gbà ní irọ́ láti náwó nìkan yẹn mo dárí sọkò á ní jẹ́ pé kí àwọn kóòdù dáadáa mẹ́ta ìpapọ̀ sì ti níbi dáadáa ti kóòdù ẹ̀ papọ̀ nínú kí la máa ń ṣe ètò ìsìnká láti fi kóòdù mẹ́wàá papọ̀ nínú ní àwárí yẹn wọ́n sì máa ń gbé àtàkùn kí lóun wí kí lóun sọ yóò máa wí fún ẹ̀dùn omi dáná mi òun náà ló fa ọkọ máa yanjú rọ̀bá kú ò níbi kí ni pé ìwáyà ti ní ìwò ní rọ̀bá náà eléyìí ní rọ̀bá náà dùn omi náà dùn ó sì pé ẹ رحم الله امرأة سمع مقالة آن فحفظها فوعاها فأداها كما سمعها وتبقى جلم وتبقى شفقة آه ṣé táwọn ìmáàmù máa ń ṣe tí máa ń wá gbọ́ mẹ́yìn nǹkan máa ń yóò ní mẹ́yìn tó gba pàápàá tó máa ń bẹ̀rẹ̀ lórí láàrin àdéhùn ti títí ọ̀rọ̀ ṣùgbọ́n ará ní ti gidi dúdúró àti kàlórí ìdíwọ̀n lórí tánàbí ọkùnrin fẹ́ dúró dẹnu míì mo ń sọ̀rọ̀ ọ̀nà mẹ́ta láwọn fi ń fa ìwòkàn dúdúrà wọn lọ kí áyà kú ayọ́bẹ̀ẹ̀kan pé kó ṣe tẹ̀rẹ̀tìrì pé a máa máa the same page náà lọ́kà wọ́n sọ bẹ́ẹ̀ lórí pé ó kà ní méjì méjì ló kà méjọ ló kà méjì ló kà ń tó tọ́ ṣùgbọ́n wọn wá wá ẹ̀yìn wọ̀ ọ̀lẹ́ ní ìdásí jẹ́ wọn ta kí wọ́n tó bá ẹnìkan ti bá kí ni délẹ̀ méjì ló kà ń tó tọ́ ṣùgbọ́n mẹ́wàá ló kà so irú àwọn àyè wọn ìyẹn lè ṣe ẹgbẹ́ta ni pé kí ni ní màmá dúró dé anábì dúró dé wọ́n ti sọ pé anábì ó fà rọ̀ nítorí wọn dúró dé ìbẹ́ kó ní sí tọ́lọ́ lọ́wọ́ dára ní ní ìgbà mi táwọn òní ní ká máa kí ni ká máa kú dáadáa ká ní ẹ̀rù kú dáadáa mi rí sọ́lọ́wọ́ àìsàn sọ́lọ́ lè fi gá mi hàn ní gbígbá ìdọ̀tí tí ó dẹ̀ so anabi dúró déyìn tó máa lè dúró déyìn lórí kìrá lè dúró déyìn lórí aláwọ̀ ilé tí ó bá ní àríyàn tí mẹ́lẹ̀ yìí lára eléyìí mo ti wí níwọ̀n àti iléeṣẹ́ ìgbésẹ̀ méjì nígbà tá a kéwú nítorí àwọn tí wọ́n tètè jì tẹ wọ́n gba five àwọn tó wọ́n tètè jì náà bẹ̀rẹ̀ ó dúró lè wá. ẹni tó bá tètè jẹ́ fún ọmọ sọ́dá sí náà ó ṣe kí ni o táyọ kì í ara àwọn láì gbogbo àlà àpapọ̀ sọ̀rọ̀ wọ́n sì dé bẹ́ẹ̀ tó tọ́ dé five thirty wọ́n dé mọ́sálásí ní eh, quarter to kílẹ̀ five to six ẹ̀sìn wọ́n ló dẹ́ka. Eh, káwọn tó ń wọ̀ lẹ́yìn nípa àbá wa ni àwọn tó ń tètè dé náà lèyí ó ṣe òun ní bára ní àwọn tètè dé ọ̀ọ̀dẹ̀ tún ní ṣe kí ni o òun ní bára ọ̀ọ̀dẹ̀ tún ní kánjú káwọn tó ń bọ̀ lẹ́yìn lọ́ba àbá ní oníṣù pé lọ́la ẹ mọ̀ kó ẹ ti bá máa ń bọ̀ ẹ ti bá rò ọ ṣe òtúnwọ̀nsì so mo ń rò pọ̀ tán ní ìpínlẹ̀ lórí bára mi dúró dé ẹ̀rọ létí mi. Ṣé àbáwá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó lágbára? Ó ní ní ẹ̀jọ̀ wọ́n ní àdíyísí pé ẹ máa kíwọ ẹ máa gòkè lọ, ẹ máa kíwọ ẹ máa gòkè lọ, tọ́lú lára kí wọ́n pé ó jẹ́ pẹ̀lú ìwúra rẹ̀ òkè àwọn ẹ̀. Àwọn gbọ́ pé ẹni tó ẹ bọ́nà kan lè gbàgbà pọ̀lá yìí. Ọmọ ní ti ìdókè bá pátátá ẹni tó bá máa pàtàkì mẹ́wàá ẹni tó mọ̀ kan lọ́wọ́. Bá a wá ẹ̀kọ́ láti rẹ̀ هذا من رواية إنما الصحابة حول القرآن إن تقولي أن تقول لصاحب القرآن لكي يقال لصاحب القرآن bóò lè ṣe ní mùsọ́lábà bóyá káwá tọ́pì ìgbàmú ṣe jọ lọ mo nígbà tẹ́lẹ̀ ṣe ìdí kọ́ iná lẹ̀ mo nígbà tí èèyàn bá ha lọ sọ́ọ́rì lẹni tó máa ti ń lò ó tí wọ́n ń kà tó ń kà ẹja tì síwájú tó ní kíkà lọ́pọ̀ tó tún wọ́n ń lò ó irú ẹni dáńpẹ́ àlẹ́ ìmọ̀ mi ní apá mẹ́ta ní kábùrá ni ẹni tó kà á pẹ̀lú túmọ̀ ẹ̀ ló ṣe lù ẹni tó kà á ẹni tó mọ̀ túmọ̀ ẹ̀ lásán àdéjọ́gbẹ́ ẹni lásán kò wọ́n gbogbo ìwáyà lọ́mọ sí ìlú kankan bẹ́ẹ̀ látọ́tọ́ àfúnṣe ìnáwó ìbánisí ìdí olùdarí kí ló tó lè wọ́n ẹ̀yìn bọ́ kò sí tí ọ̀fẹ́ mo bá òfin ní máa kàáfẹ́ ṣùgbọ́n òun gangan boyfriend girlfriend ẹjọ́ lónìí girlfriend eléyìí là ń sọ pé àǹfààní kíkà Quran ó wà lórí táìmù wọn ló lò pẹ̀lú ẹ̀ àti lílò rẹ̀ táìmù wọn ló lò pẹ̀lú rẹ̀ lórí bí mo ti jókòó sí ẹlòmíì bá ló jẹ́ pé wọ́n á Quran ṣùgbọ́n ládá tó ti kó jọ kọ̀ wọ́n. 我都repeat the ayah 20 times. E to reha, wàrùn wàrùn lẹ́gbẹ̀ẹ́ ìsinmi kàámọ́. Àwọn ìgbẹ́ ẹgbẹ́ fífì yẹn kò ti gbé ẹlẹ́kùn tó ga wájú ọlọ́run. Aráàfi kan, àìsẹ́, níjẹ́ ẹjọ́ àbíjẹ́ ẹdúkú láyé bí ìsinmi ara mẹ́lẹ̀ rẹ̀. Ayà mẹ́lẹ̀ rẹ̀, aráàfi mẹ́lẹ̀ ló wà bẹ́ẹ̀. Ṣé 20 náà ṣe 19? Nínú ìgbà tó ní ìsinmi láyé Rahman Rahim 190 reward arrahman rahim maliki yawmiddin òòyà ṣùgbọ́n ká la ilaha illallah ẹni ń pè sọ ìrìn mo la ṣe máa ń sọ báwọn òbí wọ́n bá bá Kùránì ká pẹ̀lú tẹ̀lé ká pẹ̀lú tẹ̀lé rádà rẹ̀ ti dúró. kìí ṣe pé kábàá là ń sọ ẹni tó ha ipò lánàá tún wà olóńjẹ pé nínú àwọn tó náà tún fi proud ọlọ́run pè sí pọ̀ lálàkè àmà ni ṣùgbọ́n gbogbo ẹni tó bá ka àyà kan níbi pọ̀ nǹkan dínà kan náà mo ṣe tí mo ṣe débẹ̀. ìbò bá ń wá lára kíkan Kùránì lọ́lọ́run ṣe fún ẹ ẹni tó yẹ pé lára nìkan lè ní wá yóò rí ẹni tó wọ́n mẹ́nà yóò rí ẹni tí wọ́n jẹ́ náà yóò rí ẹni tí wọ́n wòsàn yóò rí. nígbà tó kú ó pèsè lọ́wọ́ àná ọ̀nà sí هو شفاء ورحمة للمؤمنين أبدا أنت أبي الحسنة كلام عشر أمثال يكون أول القرآن يكون أول القرآن عندي وأنا عندي وأنا هدى للمتقين يوري منه عندي وأنا عندي وأنا عندي وأنا عندي وأنا ṣùgbọ́n tí ìbá wá bàbá pé alẹ́ àjẹ́ àwọn tí kò tẹ́lẹ̀ ẹ̀kọ́ bá ti bàbá wọ́n láàṣí ní discourage wọ́n láàṣí ní discourage èèyàn wáyà kàlọ́mà wáyà kàlọ́mà ọ̀wọ́ ni wọ́n tó wá máa wáyà kàlọ́mà ṣe ọ̀wọ́ nínú ẹni tí máa gbádùn Kùránì Olè tó wà màrí wà rẹ̀ tó dẹ̀ mọ̀ túnmẹ̀. Bímá Bímá Áhádà Áhádà Àlẹ́kùnlọ́ha. Bẹ́ẹ̀ bá lẹ́gbẹ̀ẹ́. Ọ̀sọ́lẹ̀ Ọ̀sọ́lẹ̀ Bímá Háfìbọ̀ Bímá bá jòkó tí yóò lásán gbogbo wa ń ṣe wàhálà tí máa ṣẹlẹ̀ yíyá yẹn. ìjọ tó bìnrin ilé bá ṣì ìjọ tó bìnrin ilé bá ṣì wà ó. ìjọ tó bá bẹni máa hábìbọ̀ wọ́n. oní pé ìtọ́lọ̀ máa ń jẹ́ ìyàwó dáadáa. ó jẹ́ ìyàwó dáadáa. tí máa ń bí máa hábìbọ̀ wọ́n. ìjọ tí wọn náà bá mú un fi ọlọ́run. tí iye yìí o àti pé bó o bá ti kúrò lọ́wọ́ rẹ̀ rọ̀ àwọn ìyàwó rẹ̀. yóò tí ẹ̀wọ́ bá ṣí wọn yóò tí ẹ̀wọ́ bá ṣí wọn wọ́n padà sí báwọn tàbí tó sẹ́kọ̀ọ́. olùwà gbọ́dọ̀ tàbí tó ní ẹ̀ẹ́dẹ̀gbà gbọ́dọ̀ àti ẹ̀ẹ́dẹ̀gbà gbọ́dọ̀ àti ìjọ tí bá ń bọ̀ sọ́dọ̀ lẹ́nu ara ìjọ tí bá ń sọ́dọ̀ lẹ́nu ara ìjọ nǹkan ní wọ́n ti bá ti yọ ibi tí ti kọ́ fún wa láti lọ́ọ́ máa fi ọ̀hún. في الصالحات بيضات بما حفظ ما حفظنا الله

ìṣẹ̀lẹ̀ àrùn ṣe bọ́ọ̀lù kẹ́yìn ti ṣe ọwọ́ nígbà tí wọ́n ṣe ti ṣáájú lọ́wọ́ ohun pé ó níbi tá a bá gbé sí o èèyàn máa ní èèyàn máa ní mo ti sọ ẹni so èèyàn máa ní kì í ṣe pé èèyàn fi fọ́ọ̀mù sáfù èèyàn máa ní àdàbí bó ṣe ń ní bó ṣe ń ní ó lè lórí èṣù ju kó ní ìrìn lọ ọmọ làámà yóò máa gbúdọ̀ ẹ̀ sí ọmọ fojú ẹ̀ wò ó ti ṣe àwọn kan báyìí wọ́n pọ́nìṣì ara rẹ̀ nìkan ṣe báyìí wọ́n na street báyìí owó àwọn àti wọ́n máa pọ́nìṣì ara rẹ̀ wọ́n ṣe báyìí ààrẹ nípa pé ìṣòro bò níbẹ̀ pọ̀ sí. torí gbogbo àtàwọn style pé ìdò tí wọ́n kún gbogbo àwọn ẹni ìlú style chart náà máa ṣe díẹ̀ díẹ̀ bó ti ń ṣe yẹn ó lè mú lánìí ṣùgbọ́n. وصح ما فوق سابق سابق kódà fẹ́ fọ́ọ̀mù ilé ìgbẹ̀gbẹ̀ ní sáàpù èyí ìtìtì tọ́rọ àti bínú ìpínlẹ̀ ó ti so eléyìí wà mọ́lọ́wọ́ ìtìwà ilé ìgbẹ̀gbẹ̀ so kò dẹ́bí pé ìní tó ní kàmá di kò tún wọn pọ́nìṣà rẹ̀ wọ́n dàbí pé ìyẹ̀fẹ́ pọ́nìṣà rẹ̀ lórí náà méjèèjì máa ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti ọ̀ ìbéèrè ìkejì àfáàní ṣé ìyẹn lè náwó tó wá parí àlọ́lá kò sí náwó ń bẹ̀ ṣùgbọ́n kò sáà ìdàtúmá náwó gbogbo bàtánà ìbá ṣe ṣàhádà ìbá náwó bọ̀ àwọn ìtàn ìbá bẹ̀ ṣàhádà ashhadu an la ilaha illa ìbá náwó kódà mi ṣe wá sí tánà ìbá ṣe ń sàdúrà náà ìbá náwó gàbá yìí ìdá náwó báwọn yìí ní gẹ́gẹ́ òdìbà tó láti ṣe báyìí kọ́lá tó gbàgbà rẹ̀ pọ̀ tó ṣe báyìí anábì ọmọ sàdúrà àjọba ìdí ti mọ̀ sí ọlọ́run. ẹni tí ò bá wọn bá nàbí wọn ṣe ń wọ̀nà ọlọ́run. ẹwé ń bọ́lọ̀ sọ̀rọ̀. tuntun kò lè sọ lọ́ọ̀dì bọ́lọ̀ ti fẹ́ kan. ó náà ní kó ra fílẹ̀ rẹ̀. tó ìyẹn lè ṣe. tó ìyẹn lè ṣe. sí ìyàwó wa gbọ́dọ̀ sókè afá ẹ̀ tí ì ṣe. lọ́dún ṣe tí ì nà rárá tó ń dà. lọ́dún ṣe tí ì nà rárá tó ń dà. ní ká mọ̀ ní pé. tó bá parí tó bá parí òfin kí واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني في عبادك الصالحين ويبلغ فتحت له ابواب الجنه الثمانيه ẹni tó bá wúlò yìí ń ṣe àlẹ̀kùn àdínà méjì ẹ̀jọ̀ kalẹ̀ fún wọn àníyàn fúlù nínú àìsàn ṣá kọ́wọ́ bẹ̀ pẹ̀lú ìtó bá wù yóò fi wá kí obìnrin kan rojọ́ yóò sàlù àlá láti ilé ìwò rojọ́ níbi àlù àlá ó sàlù àlá ó ń gbàgbé bò tí ìsọwọ́ sí ẹni tí ó gbàgbé ní ọ̀hún àná ti ṣàádà tí fi wá kírun tán kò ní ráǹfààní gẹ̀gẹ̀ gbogbo every àfọwọ́bìnrin tó ṣe yẹn lè ṣe mo ní tó wá jẹ́ ti ṣàhádà nìyẹn lè ṣe ṣùgbọ́n ìsọ́ọ́dì pé yẹn gbọ́dọ̀ ṣe lẹ́yìn àlọ́ àlá ń dandan kò sí kódà yẹn lè torí báwọn yẹn sọ ní dandan kí yẹn má ṣe tó wáyé pé ti ṣàhádà nìyẹn lè ṣe wá fún mọ́sálà rẹ̀ ǹjẹ́ ká tó wá ṣe tán ká tó wá fi kẹnu ká tó ṣe kíni ká tó wá nà sókè ibi tí bí díẹ̀ àti máa ń bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ nọ́mbà yìí máa ń kọjá òun làwọn àfáàsì tó pé ẹ má wulẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ sọ lẹ́nu nìkan ẹ má wulẹ̀ ṣe léyìí torí ẹ má wò ó wá parí kódà ìdí tẹ́lá ní tó parí àgbàlá tó ti fọ ẹsẹ̀ tẹ́yìn afẹ́ ìmọ̀ wọn sẹ́sùn títà ẹ ti parí àgbàlá ó ní kò tí parí o òun ò tí ì ṣe ṣàhádà ó dẹ́ ṣe ìwádà ẹ̀bá fún mi láàyè wà á gba omi tó sọ ṣàlàyé. ìtò mọ̀ ni wọn kò sí ẹ̀mí kò sí bẹ́ẹ̀ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ẹni tó wọ́n máa ṣe bẹ́ẹ̀ yọ jáwọ́ torí pé yọ kọjá bẹ́ẹ̀ yóò tún padà dá nǹkan mi lẹ̀ èso sì máa ń dunnú pẹ̀lú kí ẹ máa ṣe búṣe ìwọ ọ̀ọ́bà ló tọ́ bẹ́ẹ̀ kí gàjà ọ̀dẹ́ nìkan ọlọ́mọ ṣètò abẹ́ ti kan wọ́n rò bó ti rà ọ̀dẹ̀ àwọn àwọn iṣẹ́ ọ̀wọ́ àwọn ìmọ̀ràn náà lọ bẹ̀rẹ̀. Thank hmm. you. experience for us to alone is probably so I think hmm. something I know to do was so yeah. Oh, when it comes. Okay, not. Mm-hmm. you know, you live, Lord, but Lord, Khaira. Somebody bought in. How are you? I had a lady. The lady tí ò bá ṣe tí ò bá ṣe àdúgbò bá ṣe àti tó bá wà lẹ́yìn ìmọ̀ kí ni ká ṣe báyìí.

wọ́n ti lọ́kọ rí eléyìí ti lọ́kọ rí eléyìí ti gbéyàwó wọ́n ti wá bímọ. nígbà táwọn wàá fẹ́ra eléyìí mú ọmọ ọmọ wa ọmọ ọkùnrin àbófẹ́rẹ́ eléyìí ṣe kí ni o. ṣé àwọn méjèèjì tí wọ́n lè fẹ́ra wọn ṣáwọn ọmọ ẹ̀yìn fẹ́ra wọn wọn lè fẹ́ra wọn nípa pé ìyá ìyá ni ọmọ ọmọ èèyàn ìyàwó yẹn ó máa jẹ́ sí ọmọ adẹ́gbẹ̀tì tó bá tó bá jẹ́yà ìyá náà ni ó fẹ́ ṣáájú ó fẹ́ sẹ́yìn wà má bóòlù ọlọ́run ti gbé nínú kọ̀ọ̀kan nínú àwọn ìwọ̀ àwọn tá a fẹ́ ìlànà wà má. Yorùbá ìbò ọ̀tọ̀ ni lábẹ́ ọ̀rọ̀ bí ìbà wọ́n ìbò kan àyà tó síwájú yìí ọ̀la tí kí mo máa dáka àbá òkú so máa dáka àbá òkú tẹ́lẹ̀ ìwà tí kì í ṣe kèfèrí ṣe mọ̀ pé ẹni tó bá ti jẹ́ ìyàwó ìyàwó bàbá yìí kí ni ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ tó wá ní ìyá yìí ó wá dẹ̀ ti jẹ́ ìyá náà ló jẹ́ sí ọmọ tó ń wa mọ́sálà kankan kù bẹ́ẹ̀ yẹn ti tó bá clear ìyá ẹ̀ tó ń bọ́mọ wa ṣé bàbá yẹn gangan tó lè fẹ́ ọmọ ṣàgbé ìyá alápègbè ó jẹ́ ìyá fún ọmọ bàbá tọmọ ó wà ń bẹ ẹ máa wọ sí jòjò kí ẹni pé ó wà ń bẹ bàtà bí ó wà ń bẹ bàtà bí ìyàwó kejì lọ́jọ́ fún bàbá rẹ̀ bá ti dàgbà àkàràwọ̀ kò mú wọn nígbà tí àwa ń dàgbà là ń bọ̀ bàbá pé iye ti gírígan wọ́n fẹ́ àwọn kan sí. ẹni tí wọ́n fẹ́ bí àwọn ẹgbẹ́ àwọn àkúrò tiwa ẹlẹ́yà wa ìyá wa náà lọ kò sí ní ta fẹ́ ṣe ìyá tiwa ni. sọ̀bọ́ ti wá rí ẹ kó pé bàbá ti bí àwọn àwọn wa lè òkè o ọmọ tiẹ̀ masala tó kàn kò bẹ̀ ṣé ọmọ tí èyí sọmọ bàbá wa ni ó jẹ àbí kò ní jẹ ọmọ bàbá tó gbé wa láti mọ̀ mi rọ̀bí àná tó yẹ kó gbé inú ilé tó wá gbé inú ilé bàbá wa tí ọba gbé inú ilé bàbá wa bàbá wa gan lè fẹ́. tí ìyá tí bàbá àwọn afẹ́ tó bá ti bímọ síbòmí kó tó wá fẹ́ kí ni o bàbá wa ọwọ́ adé wọn à sì bọ́ ọmọ yẹn wá sílé wa ráhùn kọ́mọ̀ làwọn àgbẹ̀ wá sílé wa wọ́rọ̀ bá ibùkún mu láti fi ojú ìkú mí nìsa ìkú mu láti dàkàlù tó ń bìí fa ilẹ̀ dàkàlù dàkàlù tó ń bìí náà fàlájú náà àlẹ́ yìí condition méjì lọ́lọ́run wí rọ̀bíbà dòkóòlù bẹ́ẹ̀ nìsà rọ̀bíbà ni pé ọmọ tó bẹ̀rẹ̀ ìgbé wájú ọkọ̀ tó ti bẹ̀rẹ̀ bàbá yẹn náà tún ti wá súnmọ́ ìyá rẹ̀ ó ti dèrò fún bàbá yẹn tí ìyá yẹn bá kú fẹ́ bó tí ìyá yẹn gbé wá kò gbé wá ó ti súnmọ́ kò súnmọ́ ṣùgbọ́n kò gbé wá àwọn afá àpín sí méjì lórí ẹ̀ èyí tó bẹ̀rẹ̀ sẹ́pẹ́lẹ̀ tí mo sọ ẹ̀ ṣùgbọ́n ànínábìnú ìfẹ́ mi àwọn ní tó bá ti lè súnmọ́ ìyá ń yẹ pẹ́rín kò lè fẹ́ ọmọ ẹ̀ mọ́ kó dà kó mọ́ gbé wá torí bọ́ọ̀lọ̀ níbi ìgbẹ̀rin ááyà yẹn ó ní fa ilẹ̀ ń takùnú dàkọ́ méjì ni kọ̀ndíṣà tó wí síwájú tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó fẹ́ mọ wá ní ìpèjì onífà ilẹ̀ tọ̀kùnrin náà ká tó wèé tẹ́ ẹ̀ bá ti súnmọ́ ìyá yẹn kò sí problem ó wá yọ gbígbé wa àti ìgbàgbé wa ó yọ kúrò ń bẹ̀ mi ò rántí wàlẹ̀ ìmáàmù àfa ìmáàmù gẹ́gẹ́ gbogbo àwọn ìmáàmù Aliyu ibn Abi Talib tàrọ́tọ̀ àlejì rọ́bì ọ̀làánù ní ìjọ tí ìyàwó ẹnìkan kú. Ah! wọn bànújẹ́ jẹ́ gan ayé wa wò títí wa ni kí ló dé nípa obìnrin náà kárí kí ẹ ṣe bọ̀ wọlé obìnrin ní ilé ayé ṣùgbọ́n ilé ayé lára ẹ̀yìn aliwa ni ṣé ọmọge ló fẹ́ àbí adélébọ̀ ní adélébọ̀ tó bímọ kí tó ti fẹ́ tẹ́lẹ̀ olóbìmọ ọkùnrin abóbìnrin olóbìnrin lọ́fẹ́ ọmọ ó sọ wọ́n nígbà tó kéré ní kò gbé wa wo ó mọ̀ wọ́n ń di ilé ọ̀kan. sọmọ bọ́ọ̀ náà lóbi ah, ọlọ́run ti sọ pé wọ́n máa bẹ́ẹ̀ ẹni ṣe ní ẹni fẹ́. ó sì tó fẹsẹ̀ nílẹ̀ dọ́dọ̀ àlèyé látara bẹ́ẹ̀ tí bàbá bá wá lè fẹ́ mú ọmọ yẹn tí bàbá bá lè ṣe nínú tó lè fẹ́ rọ ọmọ yẹn ó fẹ́ nira láti sọ pé ọmọ tí bàbá yẹn fẹ́ ọmọ tí bàbá yẹn bí ibi kò lè kí ni o kò lè fẹ́ ọmọ ẹ̀ but èmi ọ̀fẹ́ ni pé bí ó ti dé bàbá yẹn náà lè pé ó di ọmọ tá bá gbé ọmọ yẹn wá ní ilé tó bá wọn gbé ní ilé bẹ́ẹ̀ náà àtẹ́fù torí bàbá náà ilé ìfẹ́ tó bá gbé wọn lójú ọ̀rọ̀ bíbá ṣùgbọ́n náà bá ti gbé wá ní ilé bàbá òun òun ti wá regardless ẹ̀ tó bí àtúwákálá ṣe kì í ṣe ìyá ẹ̀ ló bí ọmọ tá à ń sọ yìí gẹ́gẹ́ lẹ́ẹ̀kan sí bàbá ti bímọ síbì kan òun ti bímọ ẹ má tẹ̀ ló bí síbì kan ìyá ló ṣe kíni o ló bí tiẹ̀ síbì kan kó tó délé ọmọ táwọn méjì wá fẹ́ lóbìnrin tìyájóbìnrin tí bàbá jẹ́ ọkùnrin gẹ́gẹ́ bí àkùkù ṣé wọ́n lè fẹ́ra sọ́jà wọ́n fi ti bàbá gangan dáhùn igbe bàbá lè fẹ́ àbí kò lè fẹ́ depending on kíni o situation bàbá ò ní lè fẹ́ tó yá gbogbo ọmọ ẹ̀ wá ṣùgbọ́n tó yẹ kò ti dìbò bíbá nù ṣùgbọ́n tí ọba ti gbé wá ẹ̀sìn gbà á lẹ́yìn àyàfi kọ́ àwọn àfáàtì ọgbà nínú àfáàtì ọgbà ò ní àwọn Hanabila pátápátá ẹ̀sìn ọ̀pẹ ẹ̀ tó bá ka ṣẹ́rù tó ń tẹ̀ dáadáa ó ń gbà yín yẹn ẹ̀yìn tó láà ẹ̀ fi òun wájú kàtà kàtà láàrin kákan máa kàlù dojúmọ́ lábáwá nìkan àánáùnsẹ̀ inú yóò dùn gan ẹ máa ń tọ́pẹ̀ lé bí àtàwọn yẹn ti kà á tínú mi inú mi gan dùn mo sọ fún àbá yìí náà ní kó bẹ́ẹ̀ kàtà kàtà kò ní sí dákú ẹ̀ sáà máa kàtà máa gbọ́ insha allah ẹran mi létí ẹran mi létí ẹran mi létí ẹran mi létí yẹ kàn jọ kan tákàn wà kà á ti dókòlẹ́ mi àǹfààní pọ̀ ńbẹ gan-an ní gbogbo tí mo sọ fún yín jẹ́ bí ibi ṣe ìyànà láti two thousand and five mo ti kà ń jẹ́ rẹ̀ mo sì ń wò ó báyìí wọ́n bí inú two mo sì ń wò báyìí bí mo ti kà ń pẹ̀lú àwọn èdè pẹ̀lú àwọn àlàyé tó yanrẹ́. Today ọmọ fíìlì tán ní class bóyá five or six. Tíra àwọn gbogbo gan-an tí màá gba ìwọ tó bá di dáka èyí tí mo sì fẹ́ ṣe ó sì máa ń dùn jẹ́yìn bá dojú ògbó lẹ́ka èyí tó bá ṣe rè é kéèyàn máa sọ nǹkan twenty years kẹ́ni kí n sì máa wọ gbígbé àbá ti délẹ̀ ló ti délẹ̀. So irú ẹni àti sọ wọ̀ ni wọn yóò fẹ́ nípa kí ló wà ibi ọ̀dà wọn pọ̀ ẹyẹ ọ̀kan tí mo fi béèrè pé kó wọ́n ká wọ́n fẹ́ràn àti mo fi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kò náà ni ìyáàdà wọn pọ̀ nípa títí ìdájọ́ tẹ̀sìn ìyáàdà wọn pọ̀ nípa ti ìdájọ́ tẹ̀sìn wọ́n ti ẹ̀rọ bá gbé wọn kọ́ kò sì fẹ́lẹ̀ ló mú tábà sọ pé báyà kejì fún lọ́wọ́ bọ́dà á ti bí ṣáájú so ètè mi ò fẹ́ irú tó de bàbá ni kò dé òun náà

بنونا بنو أبنائنا بنونا بنونا بنو أبنائنا بنونا وبناتنا بنونا ثم بنوهن بنوهن كلهم أبناء الرجال الأبائين أما بقى ما جينا جينا لهم به إذن ìbídà fẹ́ ló sowọ́pọ̀ ẹ̀ oníkele lẹ́ẹ̀kan sí léyìí tí mo rántí báyìí pé kéèyàn súnmọ́ tó so bàbá sọ kéèyàn ṣe kéèyàn kàn lè bọ́ sí ẹ má àbí mo ní iṣẹ́ kí n dùn ṣe rí àwọn ní pípa bó ò tiẹ̀ lè fẹ́ rárá. tí bàbá tí ó bá ti súnmọ́ ìyá rẹ̀ rí nǹkan ọ̀kan tó lè fi súnmọ́ tó lè fi tọ́ sí kò ní pé kí ni o kò súnmọ́ ìyá rẹ̀ mẹ́wàá rí kí n tún fẹ́ lójú díẹ̀ sí ìyàwó bàbá yìí náà sì kí nígbà tí bàbá mọ́ súnmọ́ tó bá yẹ kú bẹ́ẹ̀ sí àtìyàwó rẹ̀ kú àyàwó ẹ̀ nìkan ìyàwó ìyàlẹ́ni tán bá ti sọ pé mo fún ọmọ gbà á sókè ìfọ ọlọ́run sì mú ẹ̀wọ̀n náà sọ pé kí ni o tán bá ilé sọ pé wọ́n fún ẹ tí wọ́n náà lè sọ pé kí ni o tán ilé sọ pé ṣe ọkọ tí ń jẹ mí tán ilé sọ pé wọ́n fún ọ tí wọ́n náà lè sọ pé kí ni o. ó gba ó ní ìyàwó rẹ̀ ni kódà bẹ́ẹ̀ tí ìrírà bẹ́ẹ̀ ó lè ṣe máa ń kọ obìnrin tí ò tí ì bù kódà ṣé yóò ṣe ìdá kò ṣe se òun náà so mọ́ kí ni o ṣe ti súnmọ́ abẹ́ ti súnmọ́ tó nígbà téèyàn wá fẹ́ tí ò tiẹ̀ tí ì súnmọ́ sọ pé àìsúnmọ́ bàbá tóbìnrin ikú àbẹ́bí kọra wọn ó jẹ́ kí ọmọ ìyẹn tọ́ sí kí ló wàá ṣe é léèwọ̀ fún ọmọ tó yẹ pé bàbá gan ara tí ò súnmọ́ ìyá yìí ìyá tó sì kú kán tó súnmọ́ yìí kò kú ò ní dá irọ́ ìyàwó bàbá yẹn tí ò bá ti kọ̀ kò kílẹ̀ ọfẹ́ ìyàwó ó súnmọ́ ó kú ìyàwó rẹ̀ ní ìlú. lálùkìyà ìyàwó rẹ̀ òun ni gánà àbá ẹ ṣe ó ní ohun àlùfáà ìyàwó ti pé márùn báyìí àwọn ìyàwó márùn báwo márùn ni wọn ẹnà báyìí ká ti kú nù wọn ni. ẹni tó ti kú yẹn tó òun replace rẹ̀ náà ṣé ẹgbẹ́ gbàgbó ẹgbẹ́ gbàgbó ló yàwó rẹ̀. ọ̀fíìsì sọ pé kódà ẹ̀yin tẹ́ bá níyàwó yín pé mẹ́rin ẹ̀ ti ṣe kiri ẹ ti bá wọn tó gbé ìyàwó tó ti di tó ti di márùn. ibi tí mo fẹ́ lò ń bẹ̀ òun ni pé ìyàwó rẹ̀ ni kódà bí o ti sùn mọ́. àyọ̀ tí ìsúnmọ̀ yẹn jẹ́ kí ọmọ tóbìnrin yẹn ti bí sí mòmí ìtọ́ fún. ní ọ̀rọ̀ ayé ọmọ rẹ̀ tí èdè ojú ìwọ̀n nígbà tó ń gẹ́gẹ́ fún ara rẹ̀ tí ó pé àìtí ìsúnmọ̀ gẹ́gẹ́ mẹ́sàn-án tábàtì ẹ̀ mú nínú kọ̀ndíṣàn méjèèjì tábàmẹ́yọ̀ kan ike àìtí sunsun mọ́nìkan là á fẹ́ lò gẹ́gẹ́ bí pòsíṣàn àwọn ànábìlà tá à lo gbígbé wọlé ká yọ gbígbé wọlé kù ká fẹ́ lo sunsun mọ́ sunsun tá tí ò tí súnmọ́ ìyá yẹn kò yọ ìyá yẹn kúrò nínú ìyàwó rẹ̀ tí ò bá ti pọ̀ ọlọ́run wa ní bẹ́ẹ̀ bá ti súnmọ́ ìyá rẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ lè ṣe ẹni fẹ́ ọmọ ǹjẹ́ ọ̀wà yọ títí ọmọ tí bàbá gan lè fẹ́ ṣọ́wà yọ kò fọmọ àbíkẹ́ bóyá bí mo ṣe ń so mọ̀ ẹ́. ọlọ́ọ̀bọ san afá lẹ́sìn. wọ́n ní ọ̀rọ̀ àádà mọ̀hákámà táwọn afá máa ń sọ. ìgbé ìṣèlú ìdáná tí ọba ti ní tako ẹ̀sùn. má bínú mo ti rọ́ọ̀. rẹ̀ wọ́n gbé béèrè lọ náà fún mi. tí ìwà yìí tí ó lè kankan ṣe pẹ̀lú ẹni ibi nǹkan tí yàn bá kéèyàn máa ṣe tí ò bá ti takò ipò owó ẹ̀sìn tí ó sọ̀yàn lẹ́nu tó máa la tó máa la téèyàn máa làágùn tó explain kéèyàn sáfùjọ owó láàbí kódà téèyàn bá ní lọ́gàn ìgbé nǹkan ìtọ́ alimamu ṣáfì wọ́n dé بعد ما tí wọ́n débẹ̀ wọ́n bá àwọn èèyàn tó ṣe pé àwọn ṣe bísmìlá àwọn dẹ̀rẹ́ òṣìṣẹ́ tó ní pé ẹ ṣe bísmìlá ìpínlẹ̀ ọ̀hún jẹ́ tó ká fàtíà gẹ́gẹ́ bí gbogbo àti mú kíkà jáde kíkà jáde nígbà tó ń dé kúfà wọn pé kan ìmọ̀ kà á sókè yìí kò ní mí lára kódà ó yẹ pé pòsíṣàn tèmi bí kàkà sókè ẹnìkan wá bí wọn àwọn nídìí ru àwọn àga bísílẹ̀ ẹ̀sọ́ ẹnìkan wá nígbà kí ló ń tà mọ́ ìmọ̀ ló ní àfi respect bàbá tó ní ní ìdáwọn yúùtù kọ̀ọ̀kan wọ ẹ̀bẹ̀ ẹgbọ́n yẹn lè níbo ẹja da ọgbẹ́ ìjọ láti fẹ́ ṣe sún náà gà á sì máa tijú yẹn tijú yẹn ẹni tó ju ọ lọ àlìmáàmù ṣáfì ó dé kúfà orí ẹ̀gbọ́n abá dé ìlú tiwa náà a mọ̀ mú position tiwa ṣùgbọ́n bíbá ṣé tọ́lọ́ yín láti wá ìnìkà bísímìláì sókè ìyẹn lè mọ̀ dá nípa kódà kọ ọmọ pé opposite ẹ̀rọ wrong opposite ẹ̀rọ ṣe right lọ́tọ̀ jẹ́ tí ọba ti dé pé ó takò gbogbo ẹ̀sìn example mi nígbà tí wọ́n ṣí kàábà àtàwọn ṣí mọ́kà tọ́lọ́ ti fáwọn mùsùlùmí lágbára anábì wa ń wo kàábà lọ́ọ̀kan عائشة أو لولا أن قومك عن حديث عهد الإسلام لغيرت الكعبة إلى قوامها الأرض. change the calabar sí ibi tí ìkọ́ ẹ̀mí pọ̀ sí. ṣùgbọ́n bàbá dáwọ́ alálẹ́ jẹ́ níwọ̀lẹ̀. nígbà tí sùpéèrè tó ń padà di àlífà fásitì díẹ̀ tó lè eight months tó ń wọ́n tó wọ́n tó kọ́ síbi tí ó tó bọ́. lẹ́yìn ìgbà tí wọ́n yẹ owó wọn sọ àbàmì anábìyẹn nìkan kò yọ ìwọ lọ́wọ́ àdéhùn àṣekínú. kò ẹ̀rí mi tó wà ìpìlẹ̀ kò ní ní tí ò bá ti kí ń ṣe bòun bòun ẹran ni wọ́n fẹ́ lé wa nígbà òun tẹ́ fi súnmọ́ ẹ̀rọ ìjẹun kí ẹ̀rẹ́ gé ẹ̀yìn bọ̀ òun. ẹ̀rọ fi wẹ̀ ẹni wá ti bí wá ti bú àwọn èèyàn kò ṣe. wọ́n fi kábàlẹ̀ ẹ̀rí kan wà láàrin yẹn ẹ̀rí yẹn ni owó àgbò mọ́ kábàlẹ̀ ya fito gobe maka hudu maka a rubutu ke yin shawo wọn làwọn ẹlòmíì náà máa lọ fún tọwọ àti ìtúrẹ lẹ́yìn àbàbà wọn ti lọba àwọn àwọn abá ti ní orí ní òkè tán délẹ̀ ìfọwọ́ fún ìmọ̀ wà fún náà wọ́n sílẹ̀ kí ìṣẹ̀lẹ̀ tó lọ́pọ̀ bẹ́ẹ̀ sí àwọn bàbá.

tọ́tù ẹ̀sìn kábà náà sì wọ́n ní ìwọ tó bá wà ní ẹ̀rọ wà ní mọ́tà wọn ní ìṣe kí nínú kábà nínú kábà nílẹ̀ wà ní ìtújú títí náà ń pè ní àṣẹ sí ẹni tí lábí ní orí ẹ̀rọ ti gbé pé ọdún lọ ìwọ́n lápò ó tẹ̀lé ọ̀pọ̀ tẹ̀lé. àṣìṣí ẹni tí lábí ní gbígbí wọ́n mú ọbẹ̀ àwọn olóòfà tí ẹ̀ bá gbọ́n nínú ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀wà wọn tó ń kó títí ọ̀tí ẹ̀dínwó tó ń gbà tẹ́lẹ̀ wọ́n gbà mí fíkà gbogbo bẹ̀ pátápátá ṣáwọn ṣáìdì ni pé tó ẹ ní irú ojú kan tí ìgbà ẹ̀mí kọ́ sí èdè tó ń bẹ ní tààbà ní alábẹ́ oṣù padà ní. que ibi a aṣekínni ààrẹ ó káwa àbí kọ́ńtà ló bá òwe arábìnrin kan àti orí títì tó lọ rí kan rí máa lọ tó ti dá padà. òun rò pé mo sọ́dọ̀ sí ìdáná ọmọ títì rí tẹ́gbẹ́ tẹ́lẹ̀ tí wọ́n á jẹ́ àbí lọ. ọ̀tọ́ bá ti ní wọ̀nyí sàkà eré nǹkan rẹ̀ ẹ máa sọ fún ọdún kẹsẹ̀ ní mọ́sálásí kan gbogbo mi tó sọ wọn náà ní arákùnrin ogún arákùnrin fẹ́ẹ́ olùkọ́ àgbẹ̀ exception exception tó ń ṣe yọ̀ọ́ máa fẹ́ sí i ọlọ́run ti mọ fún wọn ńlá káì tó fi máa ṣe tí ó fi máa rọ̀ wá lọ́rùn ọ̀nà ìfẹ́ ọ̀nà fún ọ̀gbọ́n dáhùn ní díẹ̀ ó ti wá tó rẹ̀ ó ti tó náà ó ti bàbá. ọ̀rọ̀ ńlá mo ti gbọ́ mo ti gbọ́ ń tẹ̀ mọ́ tí The imposition àwọn àwọn aṣẹ́wó wà láyé lórí àwọn mùsàlámì ó dẹ̀ máa ń dà jẹ́ kí ẹ fi mójútó wọn lẹ́ni tí ò bá fi tọ̀fíìrì sí ìgbókùn ní o ṣàgbọ́n sí àárẹ̀ kàwọn ọmọ ọ̀gbọ́n àti ọmọ ọ̀gbọ́n kí ló wà tó wíbẹ̀ àdìsí ẹ̀ sọ pé a máa sùjú fàákìrú fi ń tọ́ فقامل أن يستجاب له سبحان الله سبحان الله سبحان ربي الأعلى وبحمده الله أكبر يوم ما سواه من ذلك سبحان ربي الأعلى في بيتا وعاوزين يعني الله مني منزل أبوسي لنا سبحانك اللهم ربنا وبحمدك اللهم ولا فاعل دي بس ممكن تفكر لي سي دي ركعه وزي جماعه Muhammad ibn Hadi irú wọn náà sì wọ́n bí àwọn kíra pé tọ̀yìnrí wọ́n máa ń fẹ́ sún ẹni tó bá mú pé àdéhùn tó bá ti appear ni wọ́n máa ń fẹ́ sún mọ́ àwọn tọ̀yìnrí tí àkọ́kọ́ ẹ̀dá làwọn kan náà bí náà. wọ́n sọ ẹ̀yìn Allahu a'lam Allahu a'lam wọ́n ní pé èmi ò lè dáhùn. الصحيح أصحيح الصحيح يبقوا أنا نكتسبه كان هو سبحان ربي الاعلى تفضيل هذه قوي سبحانك اللهم ربنا وبحمدك اللهم الدولة سبحان ربي الاعلى سبحان ربي الاعلى وبحمدك هذه آية Perciò Solana Obi ẹ̀ láàdá èyí tó ń wí sí ǹjẹ́ kí n fẹ́ rántí ẹ̀rù gbàgbé yẹn tilẹ̀ Solana tó wà ọmọ ọ̀gbá náà wọ̀nyí káńtẹ̀ gbọ́ ọmọ kò fẹ́ mi tó ti bẹ̀rẹ̀ so kí èèyàn máa wí ṣùgbọ́n kí èèyàn máa fi gbé ètò ìṣèkọ̀ pé ní gbọ́n mìíràn yẹn bá àdó àlàdá pé ní kẹ́ ẹ ṣe bẹ́ àdó àlọ́ wà ní ìṣùgbọ́n bá sí àdó àlọ́ so bóyá dá tó wọn tọ́lá àfa àwọn ẹgbẹ́ wo náà àfa mi nìkú súnmọ́ kí ìyá bọ̀. wọ́n á rí tọ́lá ìgbà ṣe sùn wọ́n fẹ́ kò tó ń sún. Allah pè mọ́lá ìdí ọ̀rọ̀. inṣà àwọn èyí tó mú bá tó mú àná ìsìn èyí táwa mú àpò sọlẹ̀ òṣèlú ìlú yìí kéré bàbá wa wọ̀ ìbẹ̀ ṣùgbọ́n èyí dáná bí máa ń ṣe ìpínlẹ̀ àdúgbò ìlú ìdásí náà. سبحان ربي الأعلى سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر صدور Ozone of Unalive. Tọ́ba ṣe ní ìjọ lọ́tẹ̀ ká ṣe kí ni o ká tún wí ni kì í ṣe pé ká kó gbọ́ ẹ̀kọ́ pé tọ́ ọmọ bàdà máa lọ. Bára الله لي ولكم صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته